عليكم ورحمة الله وبركاته ada berpun Allah pasti Allah akan Allah atau alaikum iki Allah Allah bana oh yang dia Allah وقال وليدا نبوى محمد صلى الله عليه وسلم نسيره صوت المثال والذي أتى غير النور أتى آية 1 4 òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń ṣàlàyé nípa àwọn tí wọ́n ń jẹ́rìí àwọn èèyàn láyé báwọn tí wọ́n ń dá ẹjọ́ lóṣù wùmá. Olúwa ni bá ti jẹ́ àlùkò yára bẹ́ẹ̀ ṣe gbóṣù wọn ẹ̀kún ajáde wá iwájú oṣù wọn bẹ́ẹ̀. èyí ti yá sí pé kò lè rọrùn. ṣé ìlú sọfẹ́lì kọ̀ọ̀kan wá a máa fi ìròyìn gba ìròyìn àjàpadà láti fi àmà wọn. ayé àti ìfẹ́ ẹ̀rí láti bẹ̀rẹ̀ àwọn obìnrin náà ní ẹ̀ṣẹ̀ tó ń lọ ní ìgbà wà. ìyá àmọ̀ ọ̀gbẹ́ni ìmọ̀ ìgbà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل منه أن أو يظلم نفسه ثم يستغفر الله ثم يستغفر الله يجد الله غفورا رحيما فمن يكفر إثما فإنما يكفره على نفسه فكان الله عليما حكيما فمن يكسب خطيئة أو إثما ثم يخزيه مريئا فقد فقد احتمل مستهلا وإثما مبينا ومن يعمل سوءا أو يظلم نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا lẹ́yìn ìgbà yẹn yẹ sẹ́kì ńlá àtọ́. ọba ọba ọlọ́wọ́ ọba ní aláforíjì lẹ́gbà tó ronú ọlọ́ni. lẹ́sì ìdílé ńlá àbọ̀mọ́ ọ̀rọ̀ àìyíma. Yẹ́nì ìdílé ńlá àbọ̀mọ́ gbogbo ògbà tó bá wá tọrọ àforíjì ọ̀dọ̀ Ọlọ́run ọba ló sì rí Ọlọ́run ọba lẹ́ni tí ó foríjì lórí Ọlọ́run ọba ní aláforíjì rọhìnmá lẹ́sìn ìlú ìlú ẹ Yẹ̀sìn ní ẹ̀rọ ọ̀rọ̀ náà kò kẹ̀ ti tọ́lọ̀ ti yàtọ̀ ló sáwọ̀ èèyàn tí ẹ bá wọ abú sáwa ó dùn wá tábàlà àforíjì yìí ó kó ọba nínú rẹ̀ ló wà kọ́dà áwò ìyẹ̀rù mímù lẹ́kùsà ó kọ́dà ká tún dúnmù yẹn ká tún sẹ́bọ̀ náà fún ni ó mọ ẹsẹ̀ kìlà ọ̀rọ̀ Yóò lọ ọ̀rọ̀ orí ní ọmọ ọlọ́run ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe kù. Àníbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń sọ bí àánú ọlọ́run ṣe tó níbi àforíjì. Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní inú ọlọ́run ọba yóò máa dùn. Ṣé ìrìnà lọ́ha lè láyé أشد فرحا بعبده النبي إن الله ضمى نبوطا الله نبوطا أشد فرحا yóò fi dodo ti abudu yìí sẹ́wù rẹ̀ kan tó tẹ̀ ẹ́. Ilé ìfọ̀ àti ọlọ́wọ́ fi dùn fún ẹ̀rí yẹn tẹ̀ ọwọ́ afọ àbúrúkẹ lọ́wọ́ rẹ̀. Ṣẹ́dá kò ní kí n dandan ìbádà ni tó jẹ́ pé bàbá kírun àtẹnà ni ọmọ náà ó gbò sí wa pé a kírun ni bá a ti ń gbàwọ̀ yìí náà à ń sin lọ ni ìlú ọmọ ọmọ ọdún sí wa bá ń sin ọ̀run táwa ń sin ọlọ́ọ̀ àtẹ̀ntì òfẹ́ mu yóò bínú sí wa ìwọ́n tọrọ àforíjì níbi ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ẹ̀sìn lónà bí èrò ń kí inú ọlọ́run wa dùn àmọ́ tọ́lọ́ tó sínú ọlọ́run tó máa ń dùn nígbà tí ẹ bá tẹ̀ tó wá túbá nígbà tó túbá wọn lè bínú rẹ̀ lè dùn tó ànábì òun ti yẹ ẹ̀fẹ́ ọ̀dẹ̀ hàn inú ọlọ́run dùn jù ìtumọ̀ rẹ̀ ń pé tọ́wọ́ tó àforíjì ọlọ́run ti láìpẹ́ jù ẹgbẹ́ tó tọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí ọ̀dà ọwọ́ ni mo túbá èyí ṣe sọ́kọ́tò wọn wọn hàn bìyàn yóò fi bì rẹ̀. ànábì wọn fẹ́ sàkójú wé nínú ọlọ́wọ́ bá fi dùn tó ànábì òfin ma bẹ́ẹ̀. a ti ọmọ ọba àwọn ọba gbogbo tí ó jẹ gbogbo tí ó mu níbi ìrìn àjò rẹ̀ ó ti kú síbi kẹ́tẹ́kẹ́tẹ́. ó wá sí ìrìn àjò ní òkú ilẹ̀ tí ò ní omi ilẹ̀ tí ò ní èso ó wá gbé àárín ọ̀nà wọn ní ọ̀dọ́ jẹ ìsinmi díẹ̀. láàrin ìgbà tí ń sinmi lọ́wọ́ òun gbé lọ nígbà tí èjì ló bá wá kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ sí i nígbà tó ti kẹ́kẹ́ mọ́ kí lóò máa ń bèrè oúnjẹ sí mọ́ ó ti gbọ́njẹ lọ àti ìdí ọ̀hún à ó wà wọ́pẹ́ kò fún tó kù ìpamọ́ ti bá wọn náà nù nítorí pé ibi tí ń bọ̀ dín ibi tí ń lọ dín bó bá tó kọ̀ padà sẹ́yìn èyí ti pé bẹ̀rẹ̀ pé ní sọ̀kàn balẹ̀ pé owó ìlú wọn jẹ owó ìlú wọn mú kò sí fún bẹ́ẹ̀ ni kò sí wájú last hope rẹ̀ òun náà ti nìyí òun náà ní kẹ́tẹ́kẹ́tẹ́ tí oúnjẹ bẹ lórí ẹ̀ tó a fún ọdún mọ́tò nìkan ẹ̀nẹ́bí ní ìyẹ̀rù sẹ́ẹ̀rọ lè mọ̀ òtítí tó jẹ́ kó lórí kò sí nǹkan tí ń retí kíkó lórí ní ìgbà pamẹ́pamẹ́ pamẹ́pamẹ́ yé kù sí àyè ikú ní lórí púpọ̀ àwọn náà tó tí ò bá jẹun fásitì kan tí ó sì mú fásitì kan yóò padà kú náà ní ikú ní lórí láàrin ìgbà wọn ni atẹ́kùn fẹ́ sí olúwa tó gbé wọn nígbà tí ó dì í tó bá tún wókè ló bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ padà tó tún wá wo rí kẹ́tẹ́kẹ́tẹ́ tó tún bó di àtúndì lérí ẹ̀ olú rẹ̀ wá dùn kó wá fẹ́ dúpẹ́ fọ́lọ́ bínú rẹ̀ ṣe dùn ó ní á Allahumma ìwọ náà á ń yìí. وأن ربك olùdókòtà lónìí láwọn dájú pé à ń ta àbúbí ìwọ ẹrú mi tó ń sìn ní wàá lọ rọ́pò ìlú lọ bá rẹ kíkó di fún ọ náà anábì ní kọ́tọ̀ hàn lè ṣe ìdáhùn fáwọ̀ṣà anábì ní ó sì ń ṣe kìíní o orí lè ṣe ìdáhùn fáwọ̀ṣà bí wọ́n ń lò anábì ní bí wọ́n á kò yẹ dùn ní lọ́jọ́ náà inú ọlọ́wọ́ gbé jù bẹ́ẹ̀ lọ. irú kan báyìí ò ti wá rí ẹni wá ti rí us fẹ́ẹ́ fún táǹkọ̀ yìí tó dábàá ń sàlàyé nǹkan ẹni tí ò bá ti rí kò lè wọlé rí bí kọ́nà fún ẹ̀ ní ọmọ kan tó tó àwọn ni lágbájá ẹ̀ lè bí mọ́mọ́ àní wọ́n ti yọ ní ọmọ rẹ̀ ọmọ kan ló wá fún un ó wá rí ọmọ yìí ọmọ yìí wá bá àárẹ̀ yìí wá bá lọ bẹ́ẹ̀ ìyá ti dàgbà ìgbèjà jẹmọ ọmọ kan yìí náà ní tọ́jú ẹ̀ ṣe pé kò sí òkú fúnra yín mọ́nà wọ́n ti wá mọ́mọ́ yìí wọ́n ti wẹ̀ ẹ́ wọ́n ti wí lákọ́ wọ́n ti sọ́tún ní kóńtì wọ́n ti kí wọ́n ti lá wọ́n ti gbé wọlé jẹ́. ẹ̀fọ́ ìyá wájú òkú lé sọ ìyá ọmọ sàdúrà ẹ̀ kúrò ní fún mi. wọ́n wá sọmọ sínú tẹ́ wọ́n sọ sínú sàárè wọ́n sọ pápó nínú ìka àkámọ́ lè ìka àkámọ́ lè ìka mi wò ní ìka àkámọ́ yòó ojú rẹ̀ ló ń bẹ̀ wọ́n padà gbọ́mọ ẹ̀ jáde láàyè wọ́n á tó ó tó yé nínú arábìnrin yóò fi ànábì ní inú ọlọ́run ó bù sí ẹrú nígbà tó lọ́wọ́ iná lọ́wọ́ bó dùn náà lọ sí ọ ẹ ti rí orí etí ní ẹni tó àforíjì. làtẹ́tì náà tó ní rahmatillah ẹ lè lè jẹ́ الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة

nígbó ẹrú àwọn báńkì ó lè fẹ́ sọ̀rọ̀ àfọ̀yé yóò ṣe fọwọ́ hmm, ní gbàgbé àyíká ẹ̀sẹ̀ táwọn báńkì fi ṣe ké inú ẹ̀bọ ọkọ̀ máa ń lórí ọdún bẹ́ẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n jẹ ní abí ìdí lónìí àwọn sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run anabi ni kọ́lẹ́rù náà ṣe kọ́ mi. wọ́n ti wá sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run anabi ní àwọn tí wọ́n ń lọ àyè tí wọ́n gbà láyé àwọn tí wọ́n ń lò pẹ̀lú ìgbìyànjú àwọn sábẹ́ yìí náà. àwọn tí ń gbẹ́nu àwọn sàhábà yìí àwọn tí wọ́n dojú gbogbo àlẹ́bí. tí ìbá dojú gbogbo tí ìbá dojú gbogbo àlẹ́bí ta ló dojú orúkọ. ọmọ nìṣe kò sí ẹ̀ṣẹ̀ tó lè tẹ̀ láyé tó lè tẹ̀ mọ́tò lè tẹ̀ lè tẹ̀ tó lè kó tẹ̀lé ẹ̀rọ kọ́ọ̀lù nínú wà ní ẹ̀wù ìmọ̀ tó hàn lẹ́nu. Tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ọba gbà lórí ogorí ni ọlọ́run náà tún á fún ní olè tí ò fáwọn ọ̀sán bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú wàhálà tó fojú àlẹ́ nìyí. Tẹ̀lé kọ́ọ̀lù nínú wà níbi yìí òun ló ní kí wọ́n wíyàn ojú ó hùn. Ibi tí wọ́n ti hàn lẹ́bi ilé ìmọ̀ tó yẹ Àlẹ́bí ní òun lẹ́yìn, ó sì di àwọn ọjọ́ kejì, àlẹ́bí ní àwọn ilé ìyá, bá nẹ́bí èdè ṣe pé òun ni àlẹ́bí ṣe pé ìjọ náà kẹ́ni wọ́n fi dùn ànábì tó. àti ọmọ kẹ́ wá ṣe ríire kẹ́ wá ṣe ríire kẹ́ lè jèrè báyìí ọba kọ́ni lẹ́yìn. ànábì bá gbé àlùkò mọ́tò tó bá ta fún wọn máa ń kalé wọn lérí ni wọ́n ń dákọ̀ wọn ń dákọ̀ bàbá wọn lábàjá ọmọ lábàjá ọlọ́run bá yọ ọ́ lókè ẹ̀rọ sábẹ́ láyé ọlọ́run ni wọ́n lẹ́yìn ìṣẹ́ làárọ̀ níwọ̀n kan ẹ̀wọ̀n kan káfà tó máa kọ́ báyà pé ìdìbò kọ̀ náà kí ni Ànábì ní sọ́wọ́ àwọn náà ànábì lè máa ra ìní wọn kọ́. Ọlọ́run wa kó ìlú àwọn báyìí ó sì fẹ́ wọn. Ó wá fún wọn ní ó wá fún wọn ní ọkọ̀ tó ní agbára. Ó ní Téèkù láàrin Téèkù láì mọ̀tò ó kọ ọ́nùdó àyèlò. Ẹni tí ó ti ṣe ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wọ̀ ọkọ̀ tẹ̀ láyé. Ọlọ́run ni mọ̀ já kàn mọ́ náà ní orí mi. Òye ẹ̀rọ Báwo la wọ́n pín? Ìyá àjọpọ̀dà fún òmìnira láti ìyá ìgbà òmìnira láyé ọ̀gbìn ó ní gbogbo ẹsẹ̀ lè máa ń mọ gbogbo ẹsẹ̀ pẹ̀lú láyé ní ọdún kan ní lé ọ ayé mi ni kọ́ tó kú o. ṣé abúlé wọn ṣe bó ti wò ó tó tó àforíjì ọlọ́run bọ̀ lẹ́nu ó ti bínú sí ọ tẹ́lẹ̀ nígbà tó ń tẹ̀. ọ̀pọ̀ bá wọn ó ti wà dà pé èsè máa ń èsè ọmọ inú wa inú wa dùn sí ọ inú ló ti dùn jù ju bọ́lá ń sọmọ fún ọ lọ tó wà bọ̀ lẹ́nu ọlọ́run ọba ní òun yẹ́jìdè láàá. Gbogbo ìjọ máa ń gbọ́ náà inú tí máa ń dùn jù ní pé kọjẹ́ nìkan lè lápò rí jí tó ìpẹ́sẹ̀ rẹ̀ pọ̀. Ààrẹ máa ń gbọ́ náà púpọ̀ bóyá ló fa sábà bí arákùnrin kan tánàbí sọ ìtàn ẹ̀fún wa tó fi kú jọ̀bàjẹ́ ọ̀ṣùkú onípọ́nà oní ọlọ́ọ̀bà ò lè forí jẹ nìyẹn má onípò gba èèyàn ọgọ́rùn-ún ó di ọ̀kan ìdá ọlọ́run ní forí jẹ ọ̀rọ̀ ọlọ́run ẹni wọn ti fi àwọn náà tẹ̀jọ́ nípa wájú ọbẹ̀ tó mọ̀ pa ó ṣeé ṣe ó ó ṣeé ṣe nítorí sọ ọ̀nìgbọ́n ló fàbí ọmọ ìjọ náà sí i. àdìsí wà ní muslim ànábi sallallahu alaihi wasallam ó náà níbi kan wà bí ọ̀rẹ́ ni wọ́n ọmọ ń sinú dáadáa wọ́n sì máa ń ṣe ọlọ́run ni ọ̀rẹ́ ti ń tẹ lọ́wọ́ irú àwọn ọ̀nà báyìí lálẹ́ ló owó tí o bá wọn pa pé ọlọ́run ti gbìjà níbi àwọn báyìí ọ̀rẹ́ lò ó ẹni tí ń tẹ ọlọ́run lọ wa sọ wa sọ fún ọ arákùnrin tí wọ́n ń tún wá bú yìí ó wá torí ẹ̀ṣẹ̀ náà ló tún wá kú lé èyí tí ń ṣe náà náà ó kú lérí ẹ̀sìn ọlọ́run ó sì ju àlùkìyà wọ́n ti bàtà dá àlùkìyà màtà ọ̀nà ìtọ̀ tí wọ́n kú tán ọlọ́run ní oníbẹ̀ ìwọ yìí tó iṣẹ́ dáadáa kú yìí ọ̀nà wà nìjẹ́ náà lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní wà nìjẹ́ náà ọ̀rẹ́ rẹ̀ tó wà nìjẹ́ náà yìí ó túnmọ̀ pé ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ kìí ṣẹbọ ni o ìkẹ́ ẹ̀jẹ̀ mùsùlùmí kìí gbáwẹ̀ ẹ̀kẹ́kọ́ ni máa ń kírun rẹ̀ jìnnà ṣíṣe olè jíjà àràgbà mímú irú àwọn ẹ̀sẹ̀ báyìí ìtẹ́gbẹ́sẹ̀ lọ́la ni wọ́n á ti wá àwọn ẹ̀sẹ̀ báwọn ẹ̀dá kò sí wọ̀ ọmọ náà kí wọ́n ló sọ àmọ́ kò gba ẹnu ọmọ náà adá ọkọ̀ pẹ̀lú ọmọ náà. ọ̀la tó lọ́wọ́ èyí tó ń tọ́ ó bí ọlọ́run ni ọdì náà orúkọ mi mu nínú orúkọ mi ó ní orúkọ mi bọ̀ fúnrú rahim yẹ́dìdì rọrùn rahim orúkọ mi ni ní ọba gbọ́dọ̀ jẹ́ ìròyìn tó ó sì ní Inna Allaha yaghfiru dhunuba jami'a. Kò sí ẹ̀ṣẹ̀ tọ́mọ bá yẹ fún yíyan o. Ìwọ tó máa ń sin ọlọ́run tó wọ pẹ́sẹ̀ yìí ti tóbi jù ìlera fún ìmọ̀ ọ̀rẹ́ àkójọ ìpè olókùn àdàkọ tó kú lérí ẹ̀. Wọ́n wo ìtàtà aṣọ yìí o, wọ́n jẹ́ pé ètò ìgbàgbẹ́ wá fún ọ ẹ̀rù mi lè wo ìtàtà aṣọ pé ẹni ẹnìkan náà tó ló kú lérí ẹ̀ṣẹ̀ yìí náà. Ó ti padà wà ní jẹ́ náà nínú mílíọ̀tì àmọ̀rẹ́ ọ̀kan tó mú mi wá. Ọlọ́run ọba ń sọ ń farú ẹ̀ ká gbìyànjú ká tọrọ Ẹ wọ́n àforíjì yìí ó lẹ́kọ̀ọ́. Ṣé máa lẹ́yìn tọrọ àforíjì níbi ẹ̀sẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀? Ṣé máa ṣe gbọ́dọ̀ àgàfúnla àgàfúnla nígbà tó jáde tán àgàfúnla àgàfúnla ọdún jọ́bìbì àgàfúnla à ń kọ́. Ìtumọ̀ pé èèyàn tú bá ń gbé ẹ̀sẹ̀ ó ní kéèyàn fi nǹkan yẹn lẹ̀ kó má ṣe mọ́ ó wá ní ṣòro ìtúbá níbi ẹ̀sẹ̀ tó ní kí ni onímọ̀jì ẹ̀mú mọ́tẹ̀ wọn alákọ̀ọ́kọ́ ìyẹn tó mọ́tẹ̀ mú yẹn tó bá pé níbi àforíjì tó ṣe ọlọ́run ló borí ní ọ ọjọ́ pé ó ti kú òun òjá wájú pé fẹnu wípé àdéṣe bẹ́ẹ̀ náà bí mọ́tẹ̀ mú wọn bá pé níbẹ̀ ọ̀rẹ́ wọ́n jẹ́ ìmọ̀ alákọ̀ọ́kọ́ anẹ́dà ọ̀ká bàámọ̀ lẹ́yìn tó ń jẹ́ lórí anẹ́bìnrin tí ń jẹ́ kúkú bá tọ́lé pé kí ẹran ní kírẹ́ hàn kó dọ́kàn rẹ̀ kọ́ yàrá ìdí tó ń ṣe yóò dá àkọ́kọ́ mi. ẹlẹ́ẹ̀kejì kọ́ wá kó oyin yẹn náà ẹ̀sẹ̀ ọdún kọ́kọ́ dá ọ̀rẹ́ fún ẹ̀yẹ kan náà wọ́n dájọ́ sí wọn ẹ̀mí iná ẹ̀mí tán kábàámọ̀ pẹ̀lú níjẹ́ tó kábàámọ̀ ọdún kó ọkùn dájọ́ sí ẹ̀wọ̀ ẹgbẹ́ bí bàbá ìta apẹ̀rẹ̀ àwọn àfà wọn ní ojú ìgbìmọ̀ pé èyàn fẹ́ ya ilé ìlú ọlọ́mọdé àríyá níjọ́ tí ẹ̀mí rẹ bá ń sọ fún ọ pé túbá tó gbèrè náà ṣe yìí ẹ̀mí kan tó máa sọ fún ọ pé ọba àti ìtura náà ti wá sórí náà lójú bàbá yìí ọ̀fẹ́ ṣe ní ìlú mi ẹ̀mí tí ò bàbá tí òun lè lọ bá ti wà báyìí ẹ̀yìn á ní òtútù lójú ọ̀tá wáyé àyè ọ̀rọ̀ tó dáa ní o gbogbo gbogbo wa tá a wà náà pátá kọ́lọ̀ bá ní ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí wá àmọ́ ọjọ́ pẹ́ ọjọ́ kan lẹ́lọ́pọ̀ àbíjáde mọ́sálásí o òdodo ọ̀rọ̀ ni o bí gbogbo ti gbọmọ lọ ayé nù ibi tá a wà yìí má fọkàn ní kọ́ọ̀dì àti kò bẹ̀ mọ́ ọrún bẹ́ẹ̀ o lè jẹ́ jáde ní àyè o. wọ́n ti àgbẹ̀ ti jáde wà tá máa jà tẹ́tẹ́ ìlú ìlú bẹ́ẹ̀ àwọn àdúgbò ń jà àwọn ọ̀sán lè wọ́n fásitì wá ní ti kọ́sì ìyọ̀kọ́ sí wa àbí ilé ìwé ti kọ́kọ́ àgbọ̀ nígbà wọ́n ti fa àgbọ̀ kan náà tọ́lọ̀ ní sábà lọ bí ìdùnnú ọmọ ọlọ́run ọmọ wọn sọ pé ó dọ̀kun la fún ọdún fẹ́fẹ́ lẹ̀ ẹ̀rù ní wọn fún wa dọ̀kun la náà láti má rí sábẹ́ ọmọ ọmọ tó máa yé bẹ́ẹ̀ àìdájọ́ sí o àìdájọ́ sí i tó bá ti pín nǹkan tó ń ṣe yóò dáa tó kábàámọ̀ lórí ẹ̀ kò sì sílẹ̀ ọ̀sẹ̀ kan náà ọ̀sẹ̀ mọ́lẹ̀ kejì ọ̀sẹ̀ mọ́lẹ̀ kẹta ọwọ́ ní azú pé é títí kú ìlú tó tẹ́lẹ̀ náà ó wà ní ẹ̀mí ẹ̀rọ ìlú tó tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ àpòjù ọ̀rọ̀ tó bá jẹ́ sí ẹ̀sẹ̀ pé ẹ̀sẹ̀ yẹn ìran ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ lọ́mọ. tó bá fẹ́sẹ̀ tó bẹ láàrin wa àtọ́ náà ni kò ní bá wọn lọ. lànàbí ní àtàrí nínú zambi kàmáńlá dábàláwò ẹni tó kú bá níbi ẹ̀sẹ̀ tí ò pé máa ànábi ní kó fẹ́kẹ̀ fún wa ní òní bíọ́lá ti yá màá wọ́n dà wọn àfa ẹni pé bóòlù ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ ti forí jù wọ́n lè máa ń mọ̀ kó lọ́ọ́ bìmọ̀ ọ̀ní ṣiṣẹ́ ọ̀nà. ìwà tó ń sọ ní ọ̀dà tọ́lọ́ tó bá ń bẹ̀ wọn ni ọ̀ní ṣe mọ́. àyíṣe ń bọ̀ ní sùn ọ̀pọ̀lọ̀ ti gbọ́ lẹ́nu olùkórí jù lórí ẹ̀sẹ̀ wọn. tó bá tó máa ń ṣe àtẹ̀wọ́n bí wọn ni ó túnbọ̀ pé ọ̀rọ̀ owó mọ́jẹ̀mú àforíyìn dáadáa kì tí ò bá pé ìrẹ́bá ìrẹ́bá ìrẹ́bá ilé ìtaka yìí tó bá yẹ pé ẹ̀sìn bẹ láàrin ìwọ àtọ náà tó bá yẹ pé ẹ̀sìn bẹ láàrin ìwọ àti ọmọ nàbí adámà ní à ìfanijúbẹ o ọ̀fẹ́ kan ọ̀fẹ́ ọ̀kan fún ìtàsọ kí ló kọ náà lọ bàtẹ ìtàsọ àti ìṣẹ́jú lágbé lónìí ìtàsọ ọmọ nàbí adámà kéré púpọ̀ tí èrè kan sọ̀rọ̀ náà nígbà tá a wà yìí alimọ̀ sí ọlọ́run bá sárọ̀ látúbọ̀ tá a wà yìí. àìmọ̀sí àìmọ̀ pàwọ́ ọ̀sẹ̀ dùnà ọ̀gbọ̀ngbò wọ́n ti pè wọn ọkùnrin tó ti fi ọ̀rọ̀ kí wọn ó súnmọ́ àwọn pásítọ̀ ọ̀nà ọdún méjì náà amọ̀nà rí àbíkó kéré bọ̀tọ́ bá ń káwọ ẹ̀jẹ̀ tá à ń tẹ wọn làtẹ́ ìlú ọlọ́dẹ́dẹ́ yìí ọlọ́pọ̀ o olóyè ń láàrin wa lónìí báwa tẹ̀lé ká máa ń tó papọ̀ ọwọ́ pé ọlọ́pàá ó sọ́wọ́ ọ̀tọ̀ ní tọ́ parí ọ̀tọ̀ ní tọ́ jẹ lérè ọ̀tọ̀ ní tọ́ lọ jẹ. ìfọ́rí ìtọ́ ìlú ọtí pamọ́ mi ọ̀tà bò nífọ̀n mi. wà á bú mi. tó bá sọ àforíjì tí wọ́n lọ́wọ́ o pé mo ti sàbótí mo ti sàbótí báyìí fẹ́ mi yìí. twenty thousand ẹ̀ kí ló fún ten thousand mọ́ fún ó tún wá ti jàdá fún mi. ọlọ́run fẹ́ túbà. tó bá rí olóṣèlú tá a kàkà yẹn ó wà pẹ́ ọ̀kan sọ ọlọ́dà padà fún ó bá dá padà fún ọ̀yọ́ ọ̀lẹ́lápolómi ọlọ́ nínú àwọn èyí tó kọ́mọ̀ láwùjọ wa yìí òun ni ká máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ó kọ́mọ̀ púpọ̀ ẹ bá ti pé ní ìjẹ́bí mẹ́ta lèyìn wọn fi máa rú àwọn èèyàn tẹ́ jòkó sí ẹ bá ti jòkó nìkan bí a fẹ́ jòkó yóò fẹ́ lóṣù màmá kó o bẹ́ẹ̀ torí àwọn kan bẹ wọn ní gbọ́dọ̀ fẹ́ ní ojú ìdí mo ti dábọ̀ ní ojú ìdí ká máa rí ọ̀rọ̀ sọ mọ́ nígbà wo ni àwọn ti bá yìí nígbà tó gbọ́dọ̀ nílẹ̀ ẹ̀ rí ọ̀nà ìlú pẹ̀lú ọbẹ̀rẹ̀ ìlú táwọn ìka fún ẹ ti jẹun ẹ lẹ́yìn. ọba fẹ́ kú bá ọ mo sọ̀rọ̀ ilé ìwé orílẹ̀ èdè bá foríjì ọ̀dọ́ tó lápọ̀lẹ́jì nígbà Muhammad ó lóyún lẹ́sẹ̀ báyìí a ó fẹ́ lágbà anábìyẹ ó fẹ́ bá àwọn sọ̀hábà pé a tẹ̀lé rúnà mẹ́rí mọ̀lẹ́mọ́kùnrin wà anábìyẹ kẹ́ ẹ mẹ́tẹ́ òun ló kún ọ̀dà bí àmọ́ nígbà táwọn lámọ̀ táwọn lámọ̀ táwọn lámọ̀ mọ̀ gẹ́gẹ́ bí èdè tí wọ́n ní o àlùmọ́kì òfin náà máa ń la bí àbùlá ọ̀hún wọlé àgbàfà. wọ́n bá tó kúrú sí lè yẹn ìtumọ̀ rẹ̀ láwùjọ máa bá wá pé ẹni tí ò ní kankan lọ́wọ́. bíríhàmù lásán tá a lè pè náà márùn wà pé ẹ bá wà kó yẹ nígbà. ọlọ́mọ ti dá wà wọ́n o kọ́dà kò ní ní wọn ò sì jẹ́ òsì ní báńkì pé òsì ẹ̀sìn ìtọ́jú kọ́lé sínú kò ní sí kí ni àwọn àwọn ọ̀nà wàlà màtá gbogbo ní gbogbo ní jẹ́ ìtàgbàgbọ̀ òṣèlú yìí tó bá rí ní jẹ tó bá rí ní lọ kí tó bá rí inú wọ̀ òfin sàn àwọn kan bẹ bẹ́ẹ̀ tí wọ́n láyé bá wọn. wọ́n máa jẹ́ kẹrẹ̀ sí wa o àlejò wa ni gbìyànjú àdúgbò tó fi ìmọ̀tì. Ṣé ẹ ti ọmọdé ṣe bẹ̀rẹ̀ wá lè dà pọ̀? Amẹ́ríkà ń pè fún Fílísù nínú ọ̀gbìn ní Ìyá ti yọ ọmọdé kìí ọmọ ìsọ̀lá. gbogbo tọ́lọ́ bá pa aláṣẹ ní òmòdútó yóò sí tó bá ń sọ ọ̀pá àwọn àá òkun tó bá ń sọ nípa àwọn ẹ̀ àá gbàwẹ̀gbàwẹ̀ ni dé pé zàká rẹ̀ nítorí yìí ètò olówó gbogbo àwọn nǹkan tó jẹ́ ìwọ ọlọ́run ṣe tó kó kàkà lẹ́yìn nígbà tí bó o ti di alẹ́ sọ̀rọ̀ bá ọ̀rọ̀ sọ́nà nígbà náà bí o tọ́ka wọn sí iṣẹ́ kan tó lè gbé wọ àlùjànnà tó sì lè sọ̀wọ́ di tó sì gbé wọn jìnà sí iná nígbà náà bí kàfún náà ní ìdè a máa fi hàn rẹ máa gbà wẹrẹ lọ zàká wọn lọ lọ hajj alẹ́ mi lọ wà àlùjànnà. ó lè fi wọn ní báyìí ó ti jẹ́ pé wọ́n wà àlùjànnà ọ̀dà tí ìwé o àmì àbẹ́rẹ́ owó tó ṣe kàmí náà o ọ̀dà ṣáká máa ha àdá nínú àwọn wà tó wù láyé pé ó bu eléyìí ẹlẹ́kẹ̀ẹ́bù ẹlẹ́kẹ̀ẹ́bù yẹn wọ́n náà wà ń kọ́ ti bú lónìí tí wọ́n ti ọ́ àfẹ́ ikú ẹ̀fẹ́ ńláńlá lòun náà tó lè lọ́wọ́ náà wà bọ́ wà bàhádà ó lu ẹlẹ́kẹ̀ẹ́bù yẹn jẹ́. nínú ọkọ mọ́ wọ́n akala máa ha àdá owó ilé náà ó jẹ́ jẹ́ àbòkí wọ́n aka ha àdá ó sì lẹ̀ ti o ọ gbọ́dọ̀ fi ìmúra obìnrin pé méjì náà ọ bọ́bá ti pè lójú náà ọ̀daràn ọ̀daràn lọ́la ni o àbíkọ́ lọ bá láyé. kódà fọwọ́ ọ̀tọ̀lọ́kùnrin tó rí ní ẹ̀yìn rẹ̀ ní òní ó tún jọ́ kejì ọ̀tọ̀lọ́kùnrin mi ń fa ọmọ ní áá ọmọ ilé ajá ni ajá ni tó ọlọ́dún wa o. áá ànímọ̀ta ọmọ yìí ó ní ìtumọ̀ ọlọ́wọ́ o àǹfààní àdúgbò lọ́wọ́ yìí ó ní ìtumọ̀ ọlọ́wọ́. lọ ṣe lè kọ́ àmọ́ torí pé mọ́tò mú òpin fọ́dọ̀ ọtí ẹ̀kọ́ fi pè bẹ́ẹ̀ ọtí ẹ̀kọ́ sì náà ní. fún àwọn ìyá lè pèyà náà wọ́n lọ kírun yìí wọ́n lọ gba àwẹ̀ wọ́n lọ fi dáadáa yìí ẹnu àwọn kọ̀ọ̀kan ìyàwó ẹ̀kọ́ sí ìrìnàtọ̀ àwọn ilé yìí náà ọ̀sà àbòsí fún ọláyé yìí. wọ́n àbòsí wọn. ẹni tó ń gbé lọ́sẹ̀ gbogbo ládà ẹmúnú ẹmú ládà nínú ládà àrùn tó kí ẹ̀fọ́nà tó wú ó máa ó máa pín in ládà tiẹ̀ títí wọn bá tán wọn tó nínú máwẹ̀ títà ló bá tán wọn mú wọn sì máa kó gbé ẹ táwọn tó ṣe aburú tó bá tó sẹ́kù lẹ̀ wọ́n sì kó gbogbo dáadáa tiẹ̀ tán òsì tí ládà náà kó dáa pé àbí gbàgbọ́n mi ò ẹsẹ̀ lọ́wọ́ àdáadáa ẹlẹ́sẹ̀ làwọn tẹ́lẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n jìnà sí láyé tó ọ̀sẹ̀ ọ̀jálè ọ̀sẹ̀ jìnà ọ̀mùtí ọ̀mùgbógbó àwọn olóògbó ló wá sábòtú fún yìí àwọn aláwọ̀ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo làwọn mí wọn wá kó sí ọlọ́mọ ọ̀sùn gbogbo ọwọ́ àlọ́ jìyà olóògbó lẹ́nu wa sọ̀rọ̀ sínú náà ẹ̀sìn wa yìí ìwà ni ẹsẹ gbogbo wọn sá kàkà lẹ yìí ìwà ni àwọn òkà kún pé ẹsẹ ni tí ẹ bá lóhun ti lọ kí ò bá sí wà lára ẹsìn rẹ ẹsìn náà ló lórí sẹ́ńtì gbogbo tọ́lọ̀ ní àwọn ẹ̀sẹ̀ nínú kíkí láwọ̀ gbígbà hajj ṣíṣe kò sí tó fẹ́ bí sára wa tó ju wà lọ. ọlọ́run àdébà Muhammad olùwà á kiri sọ̀lá. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ní máa fi hàn ẹ̀rùn ta ní kẹ máa sí yóò kọ̀ fún yín àwọn ìwà tí ò da irú fẹ́fẹ́ ìwà tí ò da ní tí mo bìí jọ láti wá ń ṣe oúnjẹ láàrẹ kí èsì ò náà kí. bẹ́ẹ̀ ni làwẹ̀ ní ayé ẹ̀mẹ́dínà àmọ́nà kó ti bá alẹ́ fún sí yá kama kó ti bá alẹ́mẹ́dínà mi nǹkan bọ̀dọ̀ fún alẹ́kùn tàtàkùn alẹ́kùn tàtàkùn. iná tó ní bẹ̀rẹ̀ náà ẹnu màhùrọ̀ wàtàkùn màhùrọ̀ ìtọ́lọ ní ọ̀dà àtúnyà sílẹ̀ ètò ní àti káfíń wọn bẹ́ẹ̀ náà ní hajj. alẹ́ sọ̀rọ̀ bá wà alẹ́ wọ̀sán náà alẹ́ mi yẹn bá fi lè ṣe hajj wọ́n lọ́kùn yẹn lò kò sọ̀rọ̀ sí ọ̀dà ní hajj àwọn ọ̀rọ̀ dáradá kò sì jíyàn kò sì bàjẹ́ bẹ́ẹ̀ àbúbá dé rọjà ẹ̀yọ́ omi ọ̀là dájú kò ní. tó ẹ̀sìn wa ìwà bẹ́ẹ̀ bí wàhálà tó àwọn ọ̀nà tí a máa ń gbà túbá lọ́dọ̀ náà bá jẹ́ wá sí ẹ̀sẹ̀ ní ẹ̀lẹ́sẹ̀ láyé ọlọ́wọ́ kò sí yàn wá máa yẹ ìyá àmọ́ tó àmì. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستهديه الله يجري إلى غفورا رحيما يجري إلى غفورا رحيما ọlọ́run bá forí jíyàn tó ti wá kẹ́yàn ọ̀gbọ́n rọ̀ fún

ojútùú bá ń lọ ẹni tó ti rí náà tí ò rí náà máa onímọ̀ tí wọ́n pé olójú ju pé ojú táwọn ò lọ orúkọ tó di pé kò rí náà máa yóò ti ná pẹpẹ owó pẹpẹ owó kó ti mọ ní náà lásán ló ti wá náà yìí àwọn bí àti àwọn èyí yìí ó gbọ́dọ̀ ṣe lọ́wọ́ pé wọ́n kọ́ wa ó fọ́ àwọn ẹ̀ fáyà. ní ìbá gbé fún aláì lẹ́yìn àwọn bá tó wá bó ti sàánú fún yìí tó bá lọ láti ṣe tó kéèyàn mọ́ wọ ẹ̀pin ṣé bá wọn gbọ́wọ́ sí àwọn àfáà mi wà láì ẹ̀ ló pé ẹ wo ní mo ta àbá kan ti wà fún ìjọba pé ẹ má dà máa wá ní o ẹ má tọ́ àdìsẹ́ náà fi dáwò torí kì í kárí àwọn sàádé kí ni sọ àwọn sàádé náà kì í kárí wọn ẹ wọ́n ti kọ́rẹ́ ju wa ní ìlú náà kí ni ẹ ń pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdíkọ́ ìmọ̀ wáyé kan dé yìí àwọn ìfẹ́ ti láyé lọ bá àgbẹ́sẹ̀ ń lè lọ ìmọ̀ àwọn ọ̀gbẹ́ táwọn ọmọ táwa ti ń lóṣù ilé kọ́ báyìí táwọn ọmọ bá nílé kọ́ àwọn ọmọ táwa bá fi kọ́ wọ́n kọ́ wà á mú lọ́ọ̀ wọ́n fà ẹ wá wo orí àdìsíyámà orí àdìsíyámà ò ní àlà ẹlòmíín ó rí pé àánú ọlọ́run bí ò ní yé tó ó ní ọlọ́run bó ti kọ́lẹ́jì àdìsíyámà bó ti fara ń dáa rẹ̀.

ọgọ́rùn ọ̀sẹ̀ nínú ọgọ́rùn ló wá bẹ́ẹ̀ ló wá fi sí ọkàn àwọn ẹ̀dá táwa náà lọ ní tọ́pá láàánú lọ nínú ló fi sáà wọ́n fi sáà dábà òun ni àánú tí adìẹ máa ń ní sọ́mọ rẹ̀ àánú tó ń gbọmọ ẹni ẹyọ kan tó lọ́wọ́ àwọn sáà ń gba ẹ̀rẹ́ àbá àti dáfílà mú ẹni ó sì láàmú bí ó fẹ́ ó lè ó fẹ́ lè lo ojú rẹ̀ fún yàn ó kú mélòó ẹ́ ó kú náìtì náà náìtì náà ló gba ọ̀dà ìyá náà àánú ọlọ́wọ́ fẹ́ ọlọ́wọ́ sá fàánù rẹ̀ bá wà lò láyé náà ìmọ̀mọ́ ní sàwọn náà fún àwọn tó sàánú láyé ìyá náà láyé ìmọ̀mọ́ صلى الله على نبينا محمد aláàlú ọba nílé rẹ̀. ọ̀wọ́n ọ̀tún oye pọ̀ bá wà náà. Thank you. Thank you. الله orúkọ wọn? àwọn ará ayé àwọn ayé àdébùtù àwọn sàbí lọ. ó wá nígbà yìí lẹ́nu wípé kó wà tó wá tó wá tó wà nínú àtìgbàdé ìlú wà lọ́wọ́ ẹ̀. àbí àdébùtù dáadáa. ó fẹ́ sàmùkọ àwọn aráyé àwọn àdébùtù náà láti kó owó àjọṣepọ̀ oníṣẹ́ láàrin òní pẹ̀lú àwọn sí àìsí. جزاكم الله ọlọ́run bá aṣọ ní ìmọ̀dáadáa ìwé ìyára kọ̀kọ́ wọ́n ní àwọn àgbà kọ́kọ́ rí nínú àlùkò náà tí wọ́n ti wà nínú àwẹ̀ tí ànábì ìjọ àti nínú àwẹ̀ abájú náà pẹ̀lú àlùkò náà ìbá nǹkan wá sí sí ànábì àwọn àwọn náà pọ̀ wà ṣé báyìí ti náà tí wọ́n ní ti ẹ̀dá wa bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni yẹn pé àwọn ọjọ́ wo làbẹ́ni máa ń ṣe wá àti àwọn ọjọ́ wo làbẹ́ni máa ń ṣe ṣe ànábì ò ní ọjọ́ wá àti ànábì ò ní ọjọ́ tẹ̀sí gbogbo tó ń kọjọ́ pa ànábì ò mọ́sálásí ni wọ́n ń dòkó sí wọn bẹ́ẹ̀ lọ́wọ́ àti Muhammad tó bá yẹ ní ẹ̀tọ́ kí ẹ máa ṣe wá àti inú àwẹ̀ ànábì gbogbo ń tàà kó jọrọ ànábì ti di wà sí ìbéèrè ni ara kọlẹ̀ pé kọ́nà ànábì gba ìbéèrè ní inú àwẹ̀. ààrẹ àlùkùnrin kẹrin wá àti ìdàlọ́ náà ní máa ń sọ̀kalẹ̀ wá bá ànábì kí máa ń sọ̀kalẹ̀ bá ànábì yìí ànábì máa kà fún wọn òun ní náà. ó pé bá ti mu àwọn máa wọn èrè lọ jòkó wọn èrè lọ sọ́dọ̀ ànábì mọ́ ànábì ẹni ti jòkó lébé ló mọ̀ ká kùránì pọ̀ kalẹ̀ fún wọn lébé lọ sílẹ̀ yìí kò jọra wọn. ànábì ẹni tẹ̀lé ẹni ànábì ò mú ọjọ́ bí wà ní àti ẹni pé a ti wá sí àti lọ́la nígbà tí a ti jòkó sí ni àyà kò wáyé ọwà ló ti kà fún wọn. tí wọ́n máa ń sọ́ọ̀pù náà wẹ̀ tí ìbá ti sọ́ọ̀pù àti pàtàkì mọ̀ àwọn tí wọ́n ṣàkójọ ọ̀rẹ́ ànábì ti bá rí orí tó máa bí ànábì gẹ́gẹ́ bí ẹgbẹ́ káwọn ìṣẹ̀lẹ̀ tó máa káwọn bí àdábì kó máa fèsì fún wọn máa ń fèsì ní èsì pọ̀ àgbẹ̀pẹ́ ìmọ̀ ń sọ̀kún náà lẹ́sọ̀ bákan náà ń sáfẹ́ ní kútúbà ànábì àwọn ṣe kútúbà ní ọjọ́ jùmọ̀ àbáyé kò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe wá sí inú àwẹ̀ ni kò ní ìdíkà náà ṣe kútúbà ní èyí rẹ̀ sọ́sọ̀rọ̀ náà kò dé síbẹ̀ nígbà ni mú wa ṣùgbọ́n àti òní bí ọjọ́ ẹ̀yin lọ́sọ̀ wò pé ọlọ́ni ẹ máa sì rántí fáwọn èèyàn nígbà tó bá pé wọn tó ṣe àǹfààní fún àwọn ẹ̀yin fún àárọ̀ ní pé inú àwẹ̀ rí àwọn èèyàn máa ń púpọ̀ ń gbọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ó inú àwọn àbá tí wọ́n dá bẹ́ẹ̀ sí ilé inú àwẹ̀ bá ọ̀dọ́ wọ́n kò kọ́kọ́ sí ẹ̀ yí pé ẹ máa fi látọ̀dà nábí o tó mo gbé lórí gẹ́gẹ́ bí ó ti alákọ̀ọ́kọ́ ọkùnrin yìí dí mi bí orí ẹni tí ń bẹ́ nípa fọ́rọ̀ ojú ọ̀rọ̀ wà yorùbá ló rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ẹ̀kọ́ àti èdè àbí ọ̀sẹ̀ ẹ̀hẹ̀ tó bá ní náà ìlànà àwọn ìṣẹ̀sí mi yàtí àwọn ìgbàgbọ́ tẹ́lẹ̀ máa ń tí ọjọ́ kan ó lẹ̀ kò lẹ̀ sí kò sí ọjọ́ kan táwọn ìlú àti nígbà ìlú àti nígbà bíi kò sí ọjọ́ ọ̀hún. ó ṣe gbogbo àtúbà abá sálámà tán aláwọ̀sílà táǹkà wà sí ni ọjọ́ júmọ́ ní alẹ́ alísílà táǹkà wà sí ni ọjọ́ sọ́ndé láàárọ̀ àmọ́tò wà sí ni ọjọ́ sọ́ndé tó bá tó dalẹ́ náà láàárọ̀ bí àti ìṣe àkóso tẹ̀síkì

àwọn ọ̀rọ̀ látàrí ó ti rí bèèrè ẹgbẹ̀ tó ti láti ikú òun láyé ẹgbẹ̀ ńlá tí wọ́n yìí àbí wọ́n ní látàrí wọ́ ẹgbẹ́ lẹ́nà látàrí láàrin ti èso tó ti mọ́ rí mistake ń di rí ọ̀rọ̀ ní àkọ́kọ́ ní ọlọ́run kan ní ó ti lé délé muhammad ti ń bẹ́ ní ọkọ̀ yìí kìí ṣe muhammad làgbà lérò kìí ṣàní muhammad mọ́sálásí yìí kíkọ́ rẹ̀ kò ní kan ṣe pẹ̀lú ànábì kò ní kan ṣe pẹ̀lú aráàlú ànábì ní kíkọ́ rẹ̀ ọ̀rọ̀ àǹtẹ̀ ẹ̀kọ́ ìgbé ìdíjọ lórí tó ó nígbà kan sáà máa ń ṣe program lórí ẹgbẹ́ fatima mọ̀tún máa ń sọ̀rọ̀ ẹ̀ abáfẹ́ bẹ̀rẹ̀ á ní ètò sẹ́ńgbọ́ yìí fatima mọ̀ ló tọ́ sọ̀rọ̀ rẹ̀ mo láti fatima abá parí náà kọ́ wàlá àwọn ṣíà ti fi ọgbọ́n rìn fáìsì mi wàlá ìfọ́nà múra àwọn ṣíà wọ́n lè fọgbọ́n rìn fáìsì ṣíà lè nìyí. bọ̀dọ̀ náà ọ̀rọ̀ tí àwọn ń sọ ó wọn lọ́wọ́ ah, ọ̀rọ̀ mi yìí ta kóró ọ̀rọ̀ tó ìṣẹ̀lẹ̀ ní ìfà tí kò kọ́mọ̀ tábìlì mọ̀ àwọn ìgbé ẹni wọ̀ ọ̀ṣẹ́ wọ́n lè báyìí mi ní ọ̀bá tí wọ́n kọ́ yìí níyẹ àwọn ìfàdí ń jọ́pọ̀ orí ìmọ̀ ìjọ náà ọmọ àwọn òtútù ọmọ ọmọkẹ́ ni tí àwọn ọmọkẹ́ tó gbé yìí obìnrin lọ ìjọ náà àwọn ń sọ̀rọ̀ mo kàn dákọ̀ Aisha ìwọ̀lá ìlẹ́gbẹ̀ẹ́ mi ẹnu wọ́n rí onílànàtò wọ́n lẹ́nu bọ́lọ́bọ́ onílànàtò láàrin ha wọ́n ti gé ọmọ òjò tó ọ̀rẹ́ lọ onílànàtò láàrin ha yìí ti ń gbọ́n àwọn ilé ọmọ ń yà fa àbá fi ra ní ọmọ sí ẹni tó kọ́ mọ́sálásí yìí ìyá rẹ̀ ló kọ́ ọkún ìyá rẹ̀ ti kú ó wà fún ọmọ jẹ́ sọ́dákọ́tù járíyà fún ìyá òun ló wà tí wọ́n kọ́ mọ́sálásí fún ìyá rẹ̀ ó wá sọ mọ́sálásí yẹn ó wá sọ ní òkò ìyá rẹ̀ ní jẹ́ Fatima bàbá tó bí ìyá rẹ̀ ní jẹ́ Muhammadu alifalayi wájú àti tó bí ó kọ́ lé ní lárúbáwá gẹ́gẹ́ bí alifẹ́dà alifàlà mẹ́tò wa kù ọba tó wá parí ẹ̀ tó bá ọjọ́ kùnrin sílẹ̀ ní o pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ bí lára rẹ̀ tó fàdá tó wà ń bẹ̀ yìí ó lọ fún kéèké fásitì àmì kò ní kẹsàn-án pẹ̀lú àmì ọ̀pọ̀ kò lẹ́yìn ìgbà lẹ́yìn tó ilé yìí mọ́ kéwùrẹ̀ ní tó ọ̀pọ̀ mọ́sálásí yóò kò ní kẹsàn-án ló ṣe àwọn ṣe ṣe àwọn yóò tẹ̀sí hàn kò sí ní ẹ̀sìn lórí ọdún tó fẹ́ lórí ọdún ọdún náà ìsìkàtọ̀ ẹ̀yìn láàrín two hundred five six láti wọ́n yà yìí láti àti lo almost twenty years ní mọ́sálásí yìí so owó ìfọ́ ìta ti ṣí àpamọ́ tó ó yẹ kí ó ti máa gbóòrè ní ara wa ọlọ́pàá àtàn ní ẹ̀sán dáadáa ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà ká gba ìbéèrè ọkàn sí torí àsìkò number two now ẹ jòkó ẹ̀sán ẹ̀sán làkẹ́rẹ́. What is it? Thank you àti ìyàwó rẹ̀ dáná fún kò jẹ́ pàdé ìdìbò dáàrí ìlàkùnlá fẹ́ràn kódà wọ́n ní ọ̀rọ̀ sí ìlú ẹ̀ tó yẹ ìjẹ̀rẹ̀ àwẹ̀takọ́gbà ni àwẹ̀takọ́gbà ni ó ti yẹ mọ́ tó fẹ́ ìlàkùnlá fẹ́ràn àwẹ̀takọ́gbà níwà ìpé èmi ìmọ̀ nígbà tí máa darí iṣẹ́ ara yìí ìmọ̀ oúnjẹ ti délẹ̀ ń jẹ́ ni tó bá ṣe ìṣirò báyìí pé kẹsẹ̀ máa ìyá èèyàn láìsí máa kọ́ọ̀lù fún oúnjẹ kó tó dé ìdí máa ń sọ wá ìfọ̀njẹ fi kọ̀rẹ́ ti lórí oòrùn nígbà tí kọ̀rẹ́ ti lọ́lẹ̀ ọmọ oúnjẹ tó gba ní. wọ́n ti gbẹ̀gbẹ̀ wọ́n tó mo kàn bẹ́ẹ̀ dé mo kàn jẹun ni mo ti jẹ́ tán mo mú mo gùn fẹ̀ wọ́n ní pé àwọn oníkòlè ti mọ̀ mo ti jẹun mo ti jẹun tó wà níbi ìjà nínú wà tó fi hàn fi kọ̀rẹ́kì ni láti gbà wọ́n tẹ̀ wọ́n tẹ̀ fi kọ̀rẹ́kì náà ẹ̀hẹ́n láì fi ní ọjọ́ padà ájíjà láwọn fọ́ra ní kí ni tó bẹ́ẹ̀ bá ti sọ ọkọ̀ àmàlà àbí iṣẹ́ làwọn obìnrin ṣe tí sì sínú bá yé wa dáadáa wọ́n yẹ kó yé wa ẹlòmíì tó bá ti di aago kan ah! ẹ̀sùn ó ní kí wọ́n kọ́kọ́ fi kẹrẹ rọ́pò rẹ̀ ni bá ti di àyíká báyìí dé onílé kẹkẹ mọ́ inú wọn gbogbo wọn fi ṣe àwọn obìnrin gbìyànjú pọ̀ bọ́ọ̀ ni kọ́dà àti kí o gan láàrin ọ̀sán òun sí alábárì ó lè wẹ̀lẹ́ mẹ́rin tí mo wọlé wọlé wọlé wọlé káwọ́ sáré ẹlòmíì ní ìtàgé pé àwọn ìyá ìyẹn ń tètè sùn wọ́n kọ́ bọ́ wọ́n ti gbogbo wọ́n ti gbogbo wọ́n ti fún wa àtúntò sí wọn. wọ́n tún wá jí wọ́n tún wá dáná wọ́n tún wá dáná àwọn wọ́n wá jẹ́ wàtá jẹun áṣùnà kò bẹ́ẹ̀ oúnjẹ èyí tó ń jẹ bẹ́ẹ̀ àbá ó tún mẹ́lẹ̀ àwọn tó mẹ́lẹ̀ àwọn tó máa pẹ́jọ àwọn ọmọ tí wọ́n fún ẹ̀ fún lọ nípa obìnrin bẹ́ẹ̀ ó wá dáná kalẹ̀ kálà jẹ yóò dùn àbáwá sọ̀rọ̀ bẹ́sẹ̀ dáná wọ̀ yìí ọlọ́run tẹ̀lé kan dáadáa o kẹjẹ ká mọ̀ pé torí àwẹ̀ ni ọlọ́run tẹ̀lé kan dáadáa o tó bọ́lọ̀ bá ti ànídàkọwọ́ kan bọ́lọ̀ bá ti ní kéèyàn mọ̀gbá bọ́lọ̀ ti dá oko ìrèlè ìgbà ó dà púpọ̀ bọ́lọ̀ bá tẹ̀lé kan dáadáa ọ̀gá fún ọba afẹ́ rọ. ẹ̀yẹ ká mọ̀ bí náà wọ́n máa tẹ̀lé pa wá. kọ́nà bá wà ọjọ́ tí lọ́nà. Ẹ̀yìn náà sọ pé it's correction yóò gbó obìnrin ló sọ but ó ti fi ọkọ fi correct ni èyí kó tẹ̀ ká sọ pé ọ̀nà èrò padà àbí tọ́wọ́ bínú o. Òṣèlú padà tó dáwọn tó kékeré báyìí ó lè ó lè dààmú ilé ó lè padà bẹ̀rẹ̀ má bínú fún kàbí correct rẹ̀ ni. Aláwọ̀ sàrà. Òye kò tẹ̀lé ní pé wá lè tọ́ ọmọ náà tó fi hàn. Tí wàá jí ẹ̀ láti kìí àmọ́ pé ó ti jìyà ẹ̀ ha àbùkù bàbá. Aláwọ̀ sàrà àlàbùsọ̀ wà àti ẹ̀kọ́dà àwọn kẹsàn wá di inú ìtì gbà gbogbo àti kojú wa kọjá lọ. ok ìjọba kan láàkàrà ẹ̀sìn ìjọba kan láàkàrà bàtà ní kò sí faranda ní náà má ti kọ́ ọ́n tàbí faranda mẹ́rin àmọ́ kò sí tọ́lẹ̀tì ní àbí àmọ́ faranda yẹn èèyàn wọ́n kọ́lé mọ́ ní faranda àmọ́ fẹ́ẹ́ bá ni pé ayé tá ń gbé yìí ó lásìkò tó tẹ̀yẹ̀ lọ́rùn pé wọ́n ní wàràndà tó tẹ̀yẹ̀ lọ́rùn àti kó jẹ pé kò sí àwàràndà alẹ́ kìyàmà fàràndà wà lálẹ́ kìyàmà àwọn ìtumọ̀ kó wà. ní kéèyàn wá wá ẹnìkan lọ bẹ́ẹ̀ yẹn lọ sílẹ̀ àyíká èyí wà láti kú wọn náà gbé wọn sọ̀kalẹ̀ sí lọrin náà èyí wọn sọ̀kalẹ̀ sí ẹbí kan àbílẹ̀ ọ̀rẹ́ kan wọn sọ àtàwọn fà láàrín láàrín ọjọ́ kan náà ní ìbílẹ̀ bíbí àlẹ́ ẹni tẹ́lẹ̀ sílẹ̀ ọ̀rẹ́ bá lọ fún o ah, kò ní gbàgbé láti jọ wọn ẹgbẹ́ ah, ẹlẹ́ni tó lọ́jọ́ o àdébọ̀ ẹ̀rọ àmọ́ fàwọ́ndà ń tọ́ wọn agbẹ́rọ káàrí ìdí rẹ̀ sí ha àwàdá ọwọ́ ní fàwọ́ndà ní ọkùnrin ọmọdé sọ ni irú àwọn báyìí kí wọn ojú pé àánú ọlọ́ àtikẹ̀rẹ̀ nípa ìyáàánú ọlọ́run kí à ah, ó dùgbà náà irú ọba ìkọ̀ tẹ̀lẹ́sẹ̀ tí òfin fún ọ anabi ọlọ́run sábàlá ti gbogbo àwọn ìlà ọ̀rọ̀ tó ṣe kú ọ̀rọ̀ àti òkè àwọn táwọn ilé ọmọ mẹ́lẹ̀ olùgbèsè ọ̀rọ̀ pé ọ̀rọ̀ sàmọ̀nà wa ẹ̀zá kùnà ẹ̀rọ